كلا تعرفين سيدان لك قرآن لون لإتمام الوفاء في سيد الخلفاء سيافا الشيخ محمد حجري أنا قبا صحفا لسامي دي مسألة إخواني قبا أما صحابي النبي محمد صلى الله عليه وسلم بتي أنبياء جلونا ني ونطع سيدنا علي وعلى تسألاني ونقول سيدنا معاوية bí ṣètọ́n àlùjànnú àti bí ṣètọ́n mi nìyàn tí wọ́n ti yé sí ẹgbẹ́ ilé ọmọ jẹ́ ẹ̀kọ́ fẹ́nìkọ̀ọ̀kan wa ẹ̀bá wà nípò aṣíwájú bábára ń bẹ̀ àwọn ìgbésẹ̀dẹ̀ gbé pẹ̀lú àwọn tájọ wà àtàwọn tí a ń dúdú kọ ó di wà kárìbà àmọ́ ẹ̀kọ́ yẹn ni àwọn ẹ̀kọ́ afa nǹkan wà kíkọ́ kẹ́ńtà gẹ́gẹ́ bí síra lásán kéèké lásán ara à ń kà fún ibà wà gbèsè ayé wa nìyí and believe me you ọ̀rọ̀ kò sí méjì bẹ́ẹ̀ ìwé yẹn kọ́ra ìjọra kí believe me you ìwé yẹn wọlé ìwé yẹn kọ́ra ìṣègbè kan kí wọ́n yẹn mọ̀ kó agbá ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ó wọlé bí alájí jíra ẹni kàdé ṣe é ṣe ń bẹ̀ pé ìgbẹ́ni imá ń so ìbò àmọ́ wọlé ìbílẹ̀ náà mi ti sọ́wọ́ òyìnbá yẹn. Ah. lábíyù <laughs> fún rẹ̀ gílọ́tàn ọlọ́run tó sàánú wa àájẹ́ bí inú mọ́lá ti kọ́ tèmi nù dáàmù bíkà ń kàlọ́ náà ni ọ̀rọ̀ ń pa sínú alẹ́ ma'áwíà wàhálà tó sẹ̀rẹ̀ ní sí àti gbọ́ nípa wọ́kẹ́tù jẹ́múla jẹ́bẹ̀lì tó sẹ̀rẹ̀ láàrin bákúrá àti kófí bí sẹ́dínà àti ti wá sí kófà ọ̀sọ̀rọ̀ ẹ̀kùnkà sí káàkiri kàgbẹ̀yìn ni tó wá sẹ̀rẹ̀ láàrin sẹ́dínà ma'áwíà àti sẹ́dínà àti ibrahim ọ̀nà wá sọ́tù sí spain lọ́mọ alìmọ̀dé zárika ma'áwíà sára ilé ibi jùlọ ṣe sàmù sẹ́dínà ma'áwíà ti bí sẹ́dínà àti ti mú wọ̀ wá gbóhùn ní sàmù láti gbàjọba lóhùn láti gba gọ́ọ̀mọ́sìp lóhùn òun náà dúró sára ilé ìbìjú yóò ṣíjú yóò ṣe sham òun náà kọ́ àwọn sójà ti sham jọ wọ́n ti pàdé wọn wọ́n fi pọ́wọ́ lúwa wọ́n ti pàdé wọn òkúta jẹ shani fi sáàlì sicilin kanari furat sharkil hal àwọn sójà ti wá pàdé ní àforífojì àwọn òkè sicilin tó ní gbogbo ní ogun sicilin yìí àìsàn ti pàdé gan ni wọ́n ń pè ní sifin láàrin àwọn àforífojì àwọn òkè wọ́n pè ní sifin lẹ́gbẹ̀ẹ́ river cross shelter halb ní eastern capital halb ìfọ̀tà yòómé ní ìtura àtìgbàdáhùn máa wà sára wọ́n kọ́ lọ ọjọ́ méjì yóò ń kálukú kan wúra àwọn lọ́ọ̀kan lẹ́yìn ìgbà náà wọ́n bẹ̀rẹ̀ sí náà ìdílé àwọn ọkùnrin lè dúró sí ní màáwíà سيدنا معاوية أمام القلاه سيدنا علي فأرسل علي بشير بن عمرو الأنصاري والسعيد بن قيس الهمادي الحمداني بشيت بن ربعي التميمي سيدنا علي وانا بشير أم عمري الأنصاري رمضيناني والسعيد أم قيس الحمداني أخي شيسو وما ربعي ربعي التميمي فقال لهم إن لي فهم سموه ايتوا هذا الرجل اللي باركوني اللي باركوني يعني معاوية ادعوه إلى الله والطاعة والجماعة قصر الله بقى لهم قلونه لأن كنت حاسي أسواجه قلوا قلوا والجماعة رجعوا إليه àwọn mẹ́ta yà lè bá ti na alì sọ́dọ̀ ma'áwì àjíjákùn lọ́wọ́ khairan wọ́n bá ti na ma'áwì fi takallama bashir bin amuru ilé kọ́ sọ́rọ̀ wọn lórí náà ni bashir ọmọ amuru fàmílì allah wa asuna alì fọlọ́wọ́ ba ó lè sọyìn fọlọ́wọ́ ba ثم قال بني بين البيت يا معاوية إن الدنيا أنك زائلة كل يجب مولوه ilé ayé ń bọ́ mọ́ lọ́wọ́ yóò bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀yìn nẹ́kà rájùn ilẹ̀ àkọrọ ọdún ẹ̀kọ́ وإن kìyàmà ìkàrọ̀rọ̀ kìyàmà iná láàmù àṣìbùká ní amẹ́ríkà omujazika alẹ́ ọlọ́wọ́ bọ́dẹ̀ ti ṣirò fún ẹ lórí iṣẹ́ tó الله ألا تفرقوا جماعة العاب أمة من فلهم قالوا má jẹ́ kí jama al'umma yìí faka má jẹ́ kí wọ́n túká má tú jama ká ó lè má mú ìyapa wọ́n bá jama jama yìí jama kan náà ni inna azi ummatakum kini ummatakum ummatan wahida wa rabbukum fattaqun abi ó lè má jẹ́ kí jama yìí kú túká jama jẹ́ jama kan má fọwọ́ wa an la tasfiqa dima má jẹ́ jama yìí sílẹ̀ ìjìmọ̀ abẹ́yìn náà láàrin ara wọn ó ní ìdìmọ̀ ìta ìjàwá sílẹ̀ وقال معاوية سيدنا معاوية يقول ألا أوسيك بإهدارك صعيبك سيدنا سيخ راسهم أوسي بقى سيروا نسيها في الجرى يوا يعني أوسي نسيها في سيدنا علي كيف ما فجمعك كيف تجأت إليه قال بشير síbà sọ pé lẹ́yìn mísíkà iná sọ ibi àhàkùn bàrí ya bí adùn amúrò fi fadli wàdín وثابتة في الإسلام القرابة برسول الله صلى الله عليه وسلم برسول صلى الله عليه وسلم iná bàṣírọ̀ lọ pé lóòsàn mísìlẹ̀kù ọ̀rọ̀ ọ̀gá àti wá àbí ẹni tán àwa kìrìtìyàn àbí ìtìlẹ́ni ìnà sọ́ọ̀hìn àkùbẹ̀rẹ̀ yà ló dájú lọ́dà láì ní ìṣòlódòdò ìdá fi hàn dọ̀là àmọ̀ mi kọ̀lá mà rí yìí pàṣẹ yẹn jẹ́ síwájú àlá mà rí yìí fi sábìlì inú ọlá ojú ẹ lọ wọ́n dín nínú ẹ̀sìn ojú ẹ lọ wọ́n sáré káfíń islam ọgbà islam tó gba islam karaba ní kọ́bí rasul tí wàá jẹ́ bí anabi muhammad sallallahu alaihi wa sallam ẹ̀sìn náà rí ọmọ abúlé àwọn anabi sallam ni. قال ماذا يقول ara tí ọ̀rẹ́ rẹ̀ ń wí ara ya amúrò bí tẹ́kùwọ́lá ń pàṣẹ kábẹ̀rù ọlọ́run kábẹ̀rù ọlọ́run wọn nù jí bá ibùdó amíká ilà máa yẹ́dù ó ilé ní ara hak lẹ́yìn náà ká bá ọmọ ọ̀nkù ẹ̀ lóhùn ibi tí kò pè sí ẹ̀yìnná ọ̀ asọ́mọ́ lẹ́ka fi dúnìyà wà káyọ̀ lẹ́kọ̀ọ́ fi àásìbọ̀tọ̀ amúrò ilé ìlú fún yẹn láàfíà láyé rẹ̀ lẹ́yìn náà yóò jẹ́ orí fún ẹ ní àtìbọ̀tán àlámàrí rẹ̀ kára máa wúya nínú àgbé ọ̀nà tó rúkú dámọ̀ ibnu Affan nípa fẹ́gẹ́ ìṣẹ̀lẹ̀ àwọn fi ẹ̀jẹ̀ Usman lẹ̀ ajẹ́ká wọn kí wọ́n pa Usman gbé ọ̀nà tó rúkú dámọ̀ ọmọ dámọ̀ ibnu Affan àwọn fi ẹ̀jẹ̀ Usman lẹ̀ láwọ̀lá ilà afẹ́lú dáadáa wàláyé ní fi èyí fẹ́ jẹ́ súnmọ́ lẹ̀ àti bá pa àwọn tó pàṣẹ ní ọ̀pọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ máa rí àwọn tẹnumọ́ náà nìyẹn أجاب سعيد بن كيس يتكلم بادر أوشيت بن ربعي الحمد لله سيدنا سعيد عمد وانا له سيدنا سعيد وما كذا بسره بشيسو وما ربعي بقى الحمد لله وعثنا عليه هنا بعد كده ولا ما طيب ولا ما ثم قال يا معاوية وهو معاوية فهمت ما ردت على بشير بقيت تفوتنا بشير فإنه لا يخفى إنه والله لا يخفى علينا ما تطلب ni wọ̀láyé ń tó ń bèèrè fún ẹgbẹ́ sẹ́nà ìfúnná tó ń bèèrè fún ọgbẹ̀sẹ̀ mọ́ ti páyìn حكمتها فإنك لم تجد شيئا تستذوي به الناس وتستميل به آواهم وتستخلص به طاعتهم إلا قولك قتل اتمامك مظلوما يواصلنا معاوية قوي كان توفين wáwòyàn lójú ọ̀dẹ̀ rí ẹgbẹ́ tó fi ń fa ìfẹ́ àwòyàn ìfẹ́ ọlọ́wòyàn sọ́dọ̀ rẹ̀ wọn fi ń gbọ́ lórí àti wọn fi ń jẹ́ pé wọ́n mọ̀ tẹ̀láṣẹ rẹ̀ dìgbòrò pé wọ́n pa Osman wọ́n pa ìmáàmù yìí wọ́n sàbòsí fún un lẹ́nu ká àbòsí ìmáàmù náà kílóbù bìdẹ́mì ilé iṣẹ́ ìjà fún náà ni ẹ̀ń wá fún ẹ̀ wá ẹ̀jẹ̀ Osman fàṣìdábàlá lẹ́ka ṣùgbọ́ àwọn ọ̀gá àwọn aláìmọ̀kàtọ́rọ̀ yìí wọ́n tẹ̀lé ọ̀pọ̀ wọ́n tẹ̀lé gbá ah, òótọ́ ni màá rẹ̀ máa ń sọ lẹ́nu màá rẹ̀ máa ń sọ kàná alimna annaka abdata anihu bin nasir àwa máa pé nígbà tí ṣe ní Osman níbi ìrànlọ́wọ́ rẹ̀ ibi àwọn ìrànlọ́wọ́ nígbà wọn sọ wọn tí wọ́n fìfì ọmọ ààrẹ ó ti wá láti wá ìrànlọ́wọ́ láti sham حتى لقوا قتل بهذه المنزلة في أسبات القتلب لينا قوة kí wọ́n pàṣẹ ní àwọn òfin mọ́mọ́ ní káyẹ̀ ni kó lè bá a máa rí tó ń tó béèrè fún ìbéèrè fún. وربما متمنى الأمر وطالبه يقول لا أدونه bẹ́ẹ̀ni àìmẹyẹ tí ó máa wádìí yóò máa jẹ̀nà alámẹ́ríkà tí ó máa wá bẹ́ẹ̀ni ọlọ́ọ̀bá ọmọ tó wà ní báyà rẹ̀ ọlọ́ọ̀bá ọmọ nǹkan gbogbo máa ó ti ẹ̀ mùtàmánà ọmọnẹ́tì ọ̀hún fọ́ọ̀kọ́ ọmọnẹ́tì ọ̀hún wàláhù máa lákà min wà áìdá tí ní àkàyẹ̀ àìmọye ọjọ́ pé yóò rí ti ń fẹ́ àbí ju ti ń fẹ́ lọ àmọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò rí pé kó bẹ́ẹ̀ kankan bẹ́ẹ̀ ló fi gbájú fún lọ. wàláhì mo fọ́nà bàbúrà in akhtata ma tarju innaka la sharu al-arab al-alam kó dábàá ti mistake bí n tó dolórí wala lábàrí ẹ̀ burúkú náà ní àwọn lárúbáwá wala in asabta matamannahu لا تصيبوا حتى تستحق من ربك صلى النار لا من الجرى مسلين انتو الجرى وبواري اوجه كويكو سين كنت تتظلوا الله. لدو الله فجنا له فتق الله يا معاوية معاوية قال نوبة ودعا ما انت عليه فانتم سيكي ولا تنازع الامر عالي ما جاء كلام ما تدار ما هو تعثرت ìtàlẹ́tọ̀ ààrí sí ma'áwíà ọ̀rọ̀ yìí wọ́wọ́ sínú ma'áwíà la ọdúnta àfihàn ní ìtò nípa ìdáná àmọ́lá òfin máa máa lẹ́m ìrọ́dù lọ́la mẹ́rin mú láti rẹ̀ pé ẹgbẹ̀gbẹ̀ kò lérò rẹ̀ hamidallah ìsinmi mọ́lá rẹ̀ pàtàkì ọlọ́ọ̀bà wàá tún náà alẹ́ òun náà ṣe ìfọ́nà ọba fún mapáàrí amma báàdì وأني فإن أول ما عرف به صفحة وخفة حبلك أن قطعت على هذا الحسيب شريف سيد القوم منطقي كما ما كنت مبغني مبغو أكوي na pé owó nulé wá bá ọlọ́lá wọ́n ń sọ́rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí fún bẹ̀rẹ̀ sọ́rọ̀ pé ní ọ̀rọ̀ aṣíwájú àwọn jama kan ní àdúgbò rẹ̀ màtẹ́ntì dáadáa fi máa la ilmọ̀lẹ́kà lẹ́yìn ọwá kú sára amẹ́ríkà tó mọ́ ń parẹ̀ kánàlì yọ mọ́ ń parẹ̀ kàtàkàtà wàlámẹ́ta ayyul arabi yul jafi fi kulli ma zakarta wa wasutta aláhàkọ́ kòkòrò ni ó ń bléèmù àwọn èèyàn onímọ̀ nípa rẹ̀ ìwà aróko arabi àwọn aróko bá ti kú wá ẹ̀sùn ló dáná aróko ní ẹ lójú kọ́ máa sọ̀rọ̀ báyìí ẹ̀jẹ̀ kọ́kàn rẹ̀ ọkàn rẹ̀ kó fún nǹkan ti lọ ìkólé máa zakarita gbogbo ọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ tó mú wáyé ọ̀sùjà ń sọ̀rọ̀fù fún ọjọ́ mi pẹ̀lẹ́sẹ̀ bẹ́yìn ni ọ̀bẹ̀yìn náà fún ilà sẹ́yìn kò sí jẹ́ ìjọ́rọ̀ wáyé àfìjà ìfọ́gbà yín ìdá kan pàdé pẹ̀lú ìdá ọlọ́run kó sànù wọn olùbá ní obìnrin yọ obì lápò obìnrin ẹni tí máa yọ ìjà lápò àbí ẹ̀kọ́ ni ọ̀rọ̀ gómìnà tó sọ lọ́bìnú lọ́bìnú ọ̀rọ̀ ní yọ obì lápò ọ̀rọ̀ tí máa yọ ìdà ní àpò obìnrin náà obìnrin umara àlẹ́yìn ìdáyọ̀sìn ìsìláhì wal ìfisàdì lẹ́yìn yóò fi wáyé pé àti àwọn tàbá ránṣẹ́ àwọn tàbá ránṣẹ́ láàrin àwọn àmírù wọ̀nyí yóò mú ọ̀rọ̀ yìí sí ìsìlá sí àtúnṣe àbí kí ni àbí ìsìlá àti kọba kan ọ̀rọ̀ tó bá sọ náà yóò mú nǹkan já àbí gan bàjẹ́ ìṣẹ́lẹ̀kẹ́ Muawiya Allahu akbar inna Muawiya sọ dúdú ọ̀rọ̀ fa inna ابن ربيع ابن ربيعي ربيعي كان اول وخارجين على امير المؤمنين علي كيف تصرف قالوا سيدنا معاويه هو ما سقوا يعرف سيدنا علي انه خارج. قل لي ابا ابا قال سيدنا معاويه قرا قرا سيدنا علي قرا قرا ni ko kama brother kin mo so wende bi go se fini on ka more than 15000 muslims on a 15000 muslims on ka go gbogbo ọ̀nà tí sinmi òfin wáyé làwọn èèyàn ń tọ́ láti ìtìjà ẹ̀ mọ́sẹ̀rẹ̀ àmọ́ àwọn tí wọ́n gbà so àwọn tí wọ́n kọ́ yarí fún sinmi àlè ṣíkà àwọn rọ̀bìrì yìí ojú tí wọ́n máa wíwà pé ní àròkò yìí wọ́n wà náà tún bá tí wọ́n dá wàhálà tí wọ́n jẹ́ jáde ẹ̀jẹ̀ sì tẹ́ nàálì wọ́n ni sọ́dọ̀kà lọ́kà sọ́dọ̀kà màáwíà lọ́lẹ́ màáwíà كان أول خارجين على أمير المؤمنين علي هو أنه هو دبي أجين سيدنا علي ورجع وفد إلى علي و قريبا قد أصدر سيدنا علي فأخبره وفنير ينتي سيدنا معاوية كان العرب إذا لا محيص عنها إذ معاوية يطلب قفلة ابن عمه عثمان بن عفان بايه ìgbé ogun yìí kò sí nǹkan tó lè yẹ nù kò sí nǹkan tó lè yẹ kíkó gbé mẹ́wàá yìí ismaawiyah tó máawiyah yẹn tulubu katilata ibnu ami amihi usman ibnu affan ń béèrè fún ẹgbẹ́ ọmọ ànkù rẹ̀ ibnu usman ibnu affan radiyallahu anhu àwọn awla an-nas bi mutalibati bizalik òun náà ló sì sọ kúbèrè òun ló jẹ́ àbúrò wa bá rẹ̀ ni ó di òun ló tọ́kọ́ béèrè náà ذلك لأنه ولي ولي تؤني ولي وحدود الله لا يؤخر لأي شيء àṣìkò tó lọ́wọ́ bá lẹ̀ ní ìdíkìyà jẹ tó bá tẹ̀ àbúrò ìdílé rẹ̀ kankan tó yẹ kí wọ́n ẹ kó di ìmú àti ẹ̀hẹ́ tẹ́ ó di yíwa ọlọ́ọ̀bà kó sànù wa ni. wàhálà وعلي يريد رده الى طاعتي والجماعة قلنا علي تقول اه يعني كوكو ثلاثة يمينا يقول من الامير ومينا قولي اتجحنا كوكو وما جمينا اما اما تيجع كيف دعوة سنة راوية ثم ينظر إلى القصاص من تحت عثمان بين عاو كتاب راتب بشان راتب في الجامعة قاتلنا عثمان وما ذلك كانوا يحذرون أن يلقى أهل شام جمع آل العراق حذرا من هلاك والانفصال بين بدون سرعة كما وراء العراق كما لجوين وراء شام تركي وهلا ما أعتلك كما تقريبا أو يقبل ويدين الإسلام ويتمع في أعداء لأن الإسلام هو في يوصل المساوية أو المساوية لأن أموتا ọmọ ayọ̀ dáàmà ọ̀tá tó wà ń tàyẹ̀ lẹ́lẹ́ ìṣẹ́ kàrin ní dàrú náà rí ó di wa ọmọ ayọ̀ àwọn kẹ́lùkù sọ́ra fún lẹ́yìn náà àmá síl dáàmà kára rẹ̀ àbí kíkà kò sí ọ̀nà tí wọ́n fi ní jàjà yìí kọ́lọ̀ ń kóyà ara sí tọ́n náà علي يأمر رجل ذا شرف يرد ماء جماعة من أصحابه ويخرج له معاوية مثله لسن علي bẹ̀rẹ̀ sí pàṣẹ fáwọn èèyàn ẹjẹ́ ni ọlá lójá ni wọ́n jáde pẹ̀lú ẹ àwọn jẹ̀mọ́ nínú àwọn sàábì rẹ wọ́yọ́kùnrin jùlọ ó Muawiya kọlù bá ti nà wọ́yọ́kùnrin jùlọ Muawiya Muawiya náà àwọn ẹni ọlá lọ́lọ́ sí ẹ náà oníwọ̀n wọn wọ́n pàdé wọn bẹ̀rẹ̀ sí náà síra wọn. dáàmú ala zalika illa an ahalala muharram sana sàbíà wa sàbàtìn bẹ́ẹ̀ wọ́n títí tí oṣù muharram ti wá wọlé ìfàtí هجرة فقال علي ومعاوية خدنا بجسع شعرا مع أنفسل سيدنا علي ومعاوية واجه كل بابا فأموسي خدنا أموسي أسوسي كان واسي كونفرنس أسي وا أسوسي مدة شعرا مع أنفسل أنا وأنا فجني كان واسي سلوني فكذا ما يبي صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته